ìlera tí ó wà nínú ọkàn wa tí kò jẹ́ kí a lè máa sáré sí nǹkan tí ń ṣe ti ọlọ́run tàbí kí a lè gbé ìgbésí ayé ìwà mímọ́ láti inú ẹ̀mí wa wá nígbà tí a bá ní ìsọ̀rí mímọ́ gbogbo nǹkan wọ̀nyí ni ọlọ́run yóò mú kúrò lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ wípé nǹkan kan kù fún wa gẹ́gẹ́ bí ìrírí onígbàgbọ́ àwọn ẹlòmíràn máa fi dọ́là wọ́n máa sọ wípé bóyá ní ọjọ́ mìíràn bóyá ní ọdún tí ó ń bọ̀ ṣùgbọ́n bí a bá ní ìgbóná ọkàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó yẹ kí a lè lọ bá ọlọ́run wípé ohun gbogbo tí ó jẹ́ gbòǹgbò ìkorò tàbí gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn wa kí ọlọ́run kí ó bá wa fà á tu a rí àwọn ẹlòmíràn tí wọ́n ti ní ìsọ̀dí mímọ́ fún ọdún púpọ̀ ṣùgbọ́n ìtara láti wá ojú ọlọ́run láti wá lẹ̀jìn tó bẹ́ẹ̀ gẹ́ tí a fi ohun gbogbo rúbọ èyí jẹ́ pé tí a fi ohun gbogbo lélẹ̀ ní ẹsẹ̀ àgbélébù jésù wípé ohunkóhun tí o bá fẹ́ kí a ṣe ọ̀nà tí o bá fẹ́ kí a rìn ìgbésí ayé tí o bá fẹ́ kí a gbé a fẹ́ gbé e a rí àwọn ẹlòmíràn tó jẹ́ pé kò sí ìgbóná ọkàn kò sí ìtara wọ́n á wà ní ọdún púpọ̀ láì ní agbára ẹ̀mí mímọ́ ọlọ́run láti lè ṣe iṣẹ́ tí ó wà ní iwájú wọn láti ṣe ẹ̀kọ́ tí a ń kọ́ ni wípé ohunkóhun tí ọlọ́run bá ń sọ fún wa ó ń sọ fún wa nípa ìgbàlà ni ó ń sọ fún wa nípa ìsọdi mímọ́ ni ó ń sọ fún wa nípa agbára ẹ̀mí mímọ́ tí yóò kún wa nígbà tí a bá baptisi wa pẹ̀lú ẹ̀mí mímọ́ ohunkóhun tí ọlọ́run ń béèrè lọ́wọ́ wa ọlọ́run paláṣẹ fún wa wípé kí a ní ìtara kí a ní ìgbóná ọkàn tàbí ó ṣeé ṣe ní bí a ti ń jèrè ọkàn àwọn ẹlòmíràn wà wípé wọ́n ti di onígbàgbọ́ ọdún kan ọdún méjì ọdún mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ wọn kò lè tọ́ka sí ẹnikẹ́ni tí wọ́n jèrè fún kristi ó dàbí ẹni pé èṣù pa wọ́n lẹ́nu dé ó dàbí ẹni wípé ọkàn wọn tutù púpọ̀ sí àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní agbègbè wọn ó dàbí ẹni wípé àwọn ẹlòmíràn tí wọ́n tilẹ̀ wà ní agbègbè wọn gẹ́gẹ́ bí àwọn tí ó ń bá wọn gbé gẹ́gẹ́ bí àwọn abániṣiṣẹ́ tàbí àwọn agbanisíṣẹ́ tàbí àwọn tó ń ṣiṣẹ́ ní abẹ́ wọn wọn kò tilẹ̀ mọ̀ nípa ìgbàlà tí wọ́n sọ pé wọ́n ní ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí ó wà nínú bíbélì lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn tí a kà nípa rẹ̀ nínú bíbélì tí wọ́n ti gba jésù kristi gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá ní fi ayé wọn fún jésù ẹ jẹ́ kí a wo jòhánù ìwé ìhìnrere ti jòhánù orí kìíní jòhánù orí kìíní láti ẹsẹ̀ ogójì ọ̀kan nínú àwọn méjì tí ó gbọ́ ọ̀rọ̀ johannu tí ó sì tọ̀ jésù lẹ́yìn ní andero arákùnrin simoni petero òun tètè kọ́ rí simoni arákùnrin òun tìkára rẹ̀ ó sì wí fún un pé àwa ti rí mẹsáyà ìtumọ̀ èyí tí jẹ́ kristi ó sì mú un wá sọ́dọ̀ jésù jésù sì wò ó wí pé ìwọ ni simoni ọmọ jona kéfà li a ó sì máa pè ọ́ ìtumọ̀ èyí tí jẹ́ pétérù wò ó irú ìgbóná ọkàn tí ọlọ́run ń béèrè lọ́wọ́ rẹ tí ọlọ́run ń béèrè lọ́wọ́ mi wípé bí a bá ti mọ jésù a kò gbọ́dọ̀ fi ìgbàlà àwọn ẹlòmíràn di ọjọ́ mìíràn kí a sọ wípé bóyá nígbà tí mo bá mọ ọ̀rọ̀ ọlọ́run ju bẹ́ẹ̀ lọ nígbà tí mo bá lè gbàdúrà ju bẹ́ẹ̀ lọ nígbà tí mo bá rí àwọn ìrírí onígbàgbọ́ ju bẹ́ẹ̀ lọ yóò ṣeé ṣe fún mi láti lọ sọ fún àwọn ẹlòmíràn ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí áńdérù tí ó bá jésù pàdé tí ìyè ọlọ́run àlàáfíà ọlọ́run tí ó wọ inú ọkàn rẹ̀ bẹ́ẹ̀ ni pẹ̀lú ìgbóná ọkàn ni ó lọ sọ fún símónì pétérò wípé àwa ti rí mẹsáyà a rí kristi ó sì mú un wá sí ọ̀dọ̀ jésù ní orí kẹrin jòhánù yìí kan náà ni a ti rí obìnrin tí ó bá Jésù pàdé ní ibi kànga Jákọ́bù lẹ́sẹ̀kẹsẹ̀ tí obìnrin yìí tí ó ti gba Jésù gbọ́ tí ó sì mọ̀ wípé èyí ni Kristi náà ohun tí Bíbélì sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni obìnrin yìí lọ ni ó sọ fún àwọn ará ìlú ẹ jẹ́ kí a wo Jòhánù orí kẹrin láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n nígbà kan náà ni obìnrin náà fi ládùúgbò rẹ̀ sílẹ̀. Si ó sì mú ọ̀nà rẹ̀ pọ̀n lọ sí ìlú ó sì wé fún àwọn ènìyàn pé ẹ wá wo ọkùnrin náà ẹni tí ó sọ ohun gbogbo tí mo ti ṣe rí fún mi èyí a lè jẹ́ Kristi náà nígbà náà ni wọ́n ti ìlú jáde wọ́n sì tọ̀ ọ́ wá èyí ni à ń sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn bí ó bá jẹ́ bí ohun kan bá wà lónìí tí ọlọ́run bá ìjọ wí lé lórí òun ni wípé ó dàbí ẹni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú ìjọ ní kò gbóná kò tutù kò sí ìtara kò sí ìgbóná ọkàn láti jẹ́ ìrànwọ́ nínú iṣẹ́ ọlọ́run yálà gẹ́gẹ́ bí adènà yálà gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ akọrin yálà gẹ́gẹ́ bí àwọn afàdúrà jagun yálà gẹ́gẹ́ bí àwọn tí ó ń darí darí ìdàpọ̀jù ilé tí wọ́n ń kọ́ àwọn ẹlòmíràn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run yálà gẹ́gẹ́ bí ajèrè ọkàn yálà gẹ́gẹ́ bí ẹni tí yóò ka bíbélì fún àwọn ẹlòmíràn tí kò lè ka bíbélì tàbí gẹ́gẹ́ bí ẹni tí yóò gbàdúrà tàbí níbikíbi tí a ti lè ṣe iṣẹ́ fún ọlọ́run tàbí ó ṣe é ṣe à ń sọ fún wa wípé ìjọ ní èdè yorùbá ìsìn wa ní èdè yorùbá yóò bẹ̀rẹ̀ ó ṣeé ṣe ẹlòmíràn kò ní ìtara tàbí ìgbóná ọkàn láti sọ fún àwọn ẹlòmíràn bí ohunkóhun bá wà tí jésù tó jẹ́ ọkọ lórí ìjọ olórí lórí ìjọ tí ó ń bá ìjọ wí sí lónìí òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jókòó káwọ́ gbéra tí wọn kò mọ̀ wípé wọ́n ní ojúṣe láti ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ìsìn sí ọlọ́run sí ìdílé wa sí àwọn ènìyàn tí ó wà nínú ayé àti sí àwọn ènìyàn tí ó wà nínú ìjọ èyí ni Jésù fi ń sọ ní orí kẹta ìfihàn ẹ jẹ́ kí a wo ìwé ìfihàn láti orí ìkẹta ìfihàn orí kẹta láti ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún èmi mọ iṣẹ́ rẹ̀ pé ìwọ kò gbóná bẹ́ẹ̀ ni ìwọ kò tutù èmi ìbá fẹ́ pé kí ìwọ kókó tutù tàbí kí ìwọ kókó gbóná ǹjẹ́ nítorí tí ìwọ ṣe ìlọ́wọ́wọ́ tí o kò sì gbóná bẹ́ẹ̀ ni o kò tutù èmi ó pọ̀ ọ́ jáde kúrò lí ẹnu mi èyí ni ìdájọ́ tí Jésù pàápàá fi lélẹ̀ fún àwọn kò gbóná kò tutù àwọn akáwọ́gbera àwọn tí ó wà láìríṣe fún Ọlọ́run àwọn tí kò ní ìtara àwọn tí kò ní ìgbóná ọkàn àwọn tí kò mọ̀ wípé lákòókò tí a ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lákòókò tí iná ẹ̀mí ń jó nínú ìjọ tàbí ní ọkàn wa tàbí ní àyíká wa ní irú àkókò bẹ́ẹ̀ ni ó yẹ fún olúkúlùkù wa láti fi ìtara tàbí ìgbóná hàn ó ń sọ fún wa wípé bí a bá wà gẹ́gẹ́ bí onílọ́wọ́ọ́wọ́ tàbí a wà bí ẹni tí kò gbóná tí kò tutù ó ń sọ wípé òun kọ̀ wá gẹ́gẹ́ bí ọmọ yóò pọ̀ wá jáde kúrò ní ẹnu rẹ̀ èyí jẹ́ pé yóò ya àwa àti òun a kì yóò jẹ́ tirẹ̀ mọ́ ṣùgbọ́n sọ fún wa wípé ẹ wo ẹsẹ̀ ìkọkàndínlógún gbogbo àwọn tí èmi bá fẹ́ ni mò ń bá wí tí mo sì ń nà nítorí náà ní ìtara nítorí náà ní ìtara ó ń sọ fún wa wípé bí a bá ti bá ara wa ní ipò tí kò gbóná tí kò tutù ní ipò tí ó ń ṣe ìlọ́wọ́ọ́wọ́ ó ń sọ fún wa wípé òun bá wa wí òun sì ń fẹ́ kí á jí gìrì sí àwọn ojúṣe tí ó ń béèrè lọ́wọ́ wa ó ń fẹ́ kí á ní ìtara àti ìgbóná ọkàn ó sì ń sọ fún wa wípé kí á ronú pọ̀ àdà ẹ jẹ́ kí á tún padà sí róòmù orí ìkejìlá róòmù orí ìkejìlá ẹsẹ̀ ìkọkànlá ní ti iṣẹ́ ṣíṣe bí a bá ń sọ nípa iṣẹ́ ṣíṣe àpọ́stẹ́lì ń ṣiṣẹ́ fún ọlọ́run evangelist ń ṣiṣẹ́ fún ọlọ́run àwọn tí a yàn gẹ́gẹ́ bí alóore gẹ́gẹ́ bí wòlíì ní májẹ̀mú titun tí wọ́n sọ ọ̀nà ìgbàlà fún àwọn aráyé wọ́n ń ṣiṣẹ́ fún ọlọ́run àwọn tí a mọ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tàbí ẹni tí ń kọ́ni nínú ìjọ wọ́n ń ṣe iṣẹ́ fún ọlọ́run àwọn tí wọ́n sì ń bá wa tọ́jú ilé ọlọ́run tí wọ́n ń ṣe tí wọ́n ń jẹ́ kí ilé ọlọ́run kí ó wà ní ìmọ́tótó wọ́n ń ṣiṣẹ́ fún ọlọ́run àwọn tí wọ́n ń kọrin àwọn tí wọ́n ń ṣe adènà àwọn tí wọ́n ń tẹ ìwé ìhìnrere jáde àwọn tí wọ́n ń pín ìwé ìpolongo ìhìnrere èyí tí a máa ń pè ní track ní èdè òyìnbó àwọn tí wọ́n ń pín ìwé ìpolongo ìhìnrere fún àwọn ènìyàn wọ́n ń ṣe iṣẹ́ fún ọlọ́run àwọn tí wọ́n ń fi mọ́tò sílẹ̀ láti máa kó èrò sínú rẹ̀ láti máa mú ọ wá sí inú ìjọ ọlọ́run wọ́n ń ṣiṣẹ́ fún ọlọ́run ó ń sọ fún wa wípé nígbà tí iṣẹ́ pọ̀ tó bẹ́ẹ̀ tí a lè ṣe nínú ọgbàjà ọlọ́run èéṣe tí ìwọ fi ń káwọ́ gbéra ó ń sọ wípé ní ti iṣẹ́ ṣíṣe asáàrí àwọn ẹlòmíràn tí wọ́n ń ṣiṣẹ́ fún ọlọ́run àrí àwọn akọrin àrí àwọn adènà àrí àwọn oníwàásù àrí ẹni tó ń kọ́ wa nísinsìnyí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run àrí àwọn ẹlòmíràn tí wọ́n mú nǹkan tàbí òmíràn ṣe nínú iṣẹ́ ọlọ́run èé ti ṣe tí a fi jókòó láì rí kan ṣe fún ọlọ́run nípa iṣẹ́ ṣíṣe ẹ má ṣe ṣe ọ̀lẹ kí a má ṣe àwáwí wípé ọmọ ló dí mi lọ́wọ́ ọkọ ló dí mi lọ́wọ́ ìyàwó ni ò jẹ́ kí n ráyè ṣiṣẹ́ fún ọlọ́run tàbí iṣẹ́ tí mo ń ṣe ni ò jẹ́ kí n ṣe iṣẹ́ fún ọlọ́run ẹ má ṣe ọ̀lẹ ẹ ní ìgbóná ọkàn kí ẹ sì máa sin olúwa mo ń gbàdúrà wípé gbogbo àwa tí a wá lónìí irú ìtara bẹ́ẹ̀ irú ìgbóná bẹ́ẹ̀ ọlọ́run yóò fi fún wa a ó sì rí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tí a fi àkókò àti ayé wa sílẹ̀ àti owó àti dúkìá àti àwọn ìní tí a ní tẹ́ ọ́ láti lè ṣiṣẹ́ fún ọlọ́run ẹ jẹ́ kí a dìde láti gbàdúrà sí ọlọ́run wípé ibi tí a ti ń ṣe ọ̀lẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi tí ìlọ́wọ́ọ́wọ́ ti wà ní ìgbésí ayé wa tẹ́lẹ̀ ibi tí ọ̀lẹ àbí ìmẹ́lẹ́ wà ní ìgbésí ayé wa tẹ́lẹ̀ pẹ̀lú iná ẹ̀mí mímọ́ ọlọ́run yóò gba ọgbọ́n kúrò ní ìgbésí ayé wa a ó sì fi ayé wa àkókò wa ohun gbogbo tí a ní a ó fi sílẹ̀ láti ṣe iṣẹ́ fún ọlọ́run pẹ̀lú ìtara pẹ̀lú ìgbóná ọkàn a ó ṣiṣẹ́ fún ọlọ́run o ti gbọ́ nípa ti ìgbàlà ṣé o ti onípò ọ̀dà a sì ti gba ọkàn rẹ là. o ti gbọ́ nípa ti àtúnṣe ṣé o ti mú ọ̀nà rẹ tọ́ níwájú olúwa o sì ti ṣe àtúnṣe tí ó yẹ tí ó sì tọ́ o ti gbọ́ nípa ti ìsọdimímọ́ ṣé o ní ìtara ọkàn ìgbóná ọkàn láti gbàdúrà láti kúnlẹ̀ ní ẹsẹ̀ àgbélébòó láti ṣe ohun tí ọlọ́run béèrè lé ọwọ́ rẹ o ti gbọ́ pé bí a bá ní ìsọ̀rí mọ́ a ní láti tẹ̀síwájú láti ní agbára ẹ̀mí ọlọ́run kí ó kún wa ní àkúnwọ́ sílẹ̀ ọ̀ àti ṣe ohun tí ọlọ́run béèrè lọ́wọ́ rẹ o ti bá nípa àti ìjèrè ọkàn láti lọ láti ilé dé ilé láti sọ fún àwọn ẹni tí a bá pàdé nípa Jésù Kristi olùgbàlà ǹjẹ́ o ní ìtara tàbí ìgbóná ọkàn láti ṣe ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ rẹ o ti gbọ́ nípa iṣẹ́ ìsìn wa nípa àdúrà gbígbà wípé kí a máa gbàdúrà láìsinmi láìṣàárẹ̀ o á ní ìgbóná ọkàn láti gbàdúrà títí ọlọ́run yóò fi dáhùn láti gbàdúrà fún àwọn ẹlẹ́ṣẹ̀ kí wọn kí ó lè ní ìgbàlà. ní ti iṣẹ́ ṣíṣe ẹ má ṣe ṣe ọ̀lẹ ẹ ní ìgbóná ọkàn ẹ máa sin olówa. Bí a bá rí ẹni tí ó ní ìbéèrè nínú ohun tí olùkọ́ wa nínú ọ̀rọ̀ Ọlọ́run, a lè fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè. Mo fẹ́ béèrè nínú ìbéèrè nínú ẹ̀kọ́ wa ti àárọ̀ yìí wọ́n sọ fún wa wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n kùn gẹ́gẹ́ bá ṣe kà nínú ẹ̀kọ́ yẹn tí àwa pàápàá gẹ́gẹ́ bí onígbàgbọ́ nígbà tí a bá ní àwọn wàhálà kan tí a sì ń béèrè a ti gbàdúrà nípa ẹ̀ a sì tún tẹnu mọ́ ìbéèrè yìí à ń béèrè lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ó dẹ̀ rí gbogbo àwọn kinní yìí mo dẹ̀ ń sọ fún olúwa ṣàánú fún mi ǹjẹ́ ń ṣeéṣe là ń kùn sí ọlọ́run ni eléyìí ni torí kò yé mi dáradára ń bẹ̀ yẹn sà. a sọ fún wa nínú ìwé mímọ́ wípé ó yẹ kí a máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀ bí a bá wo ìhìn ìrètí lóko orí kejìdínlógún láti ẹsẹ̀ kínní ó sì pa òwe kan fún wọn nítorí èyí yìí pé ó yẹ kí a máa gbàdúrà nígbà gbogbo kí a má sì ṣe ṣàárẹ̀ wípé onídàájọ́ kan wà ní ìlú kan tí kò bẹ̀rù Ọlọ́run tí kò sì ṣe ojúsàájú ènìyàn òpó kan sì wà ní ìlú náà ó sì tọ̀ ọ́ wá wípé gbẹ̀san mi lára ọ̀tá mi kò sì sújà kò sú sí i nígbà ọ̀sá kan ṣùgbọ́n níkẹyìn ó wí nínú ara rẹ̀ pé kí bí èmi kò tilẹ̀ bẹ̀rù ọlọ́run tí èmi kò sì ṣe ojúsàájú ènìyàn ṣùgbọ́n nítorí tí opó yìí ń yọ mí lẹ́nu èmi ó gbẹ̀san rẹ̀ kí ó má bàa fi wíwá rẹ̀ nígbàkúùgbà dá mi lágara olúwa sì wí pé ẹ gbọ́ bí aláìṣòótọ́ onídàájọ́ yìí ti wí ọlọ́run kì yóò ha sì gbẹ̀san àwọn àyànfẹ́ rẹ̀ tí ń fi ọ̀sán àtòru kígbe pè é tí ó sì mú sùúrù fún wọn àwọn ẹsẹ̀ ọlọ́run tí a kà yìí ó jẹ́ kí ó yé wa dáradára wípé ó yẹ kí a máa gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀ wípé bí a bá ní ìṣòro tàbí a ní òǹgbẹ ọkàn nínú ọkàn wa a sì mọ ìlérí ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run a sì lọ síwájú olówa pẹ̀lú ìlérí tí ó ṣe fún wa wípé kí ó ṣàánú fún wa kí ó gbọ́ àdúrà wa kí ó pèsè ní kíkún fún àìní wa bí a bá sọ lẹ́ẹ̀kínní tí ó dàbí ẹni wípé àdúrà ò tí ì gbà ayọ̀ wa ò sì tí ì kún ó yẹ kí a tún lọ lẹ́ẹ̀kejì tàbí lẹ́ẹ̀kẹta títí olówa yóò fi gbọ́ tiwa bí a bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọkàn ìmoore pẹ̀lú ọkàn tó ń dúpẹ́ èyí kì í ṣe wípé à ń kùn èyí kì í sì ṣe wípé à ń ṣàárẹ̀ ṣùgbọ́n ó yẹ kí o fiyèsí ohun tí mo sọ wípé bí a bá gbàdúrà bẹ́ẹ̀ nígbà gbogbo láìkùn pẹ̀lú ọkàn ìdópẹ́ èyí ni jẹ́ wípé kì í ṣe wípé à ń kùn tàbí sòrò ti tán wa. ní Fílípì orí kẹrin Fílípì orí kẹrin láti ẹsẹ̀ ìkẹrin ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo mo sì tún wí ẹ máa yọ̀ ẹ jẹ́ kí ìpamọ́ra yín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 àti ṣiṣẹ́ àti gbọ́ bùkátà àti tọ́jú ọmọ tàbí àti tó ẹgbẹ́ tàbí ọgbà ó lè ṣòro díẹ̀ fún wa ó ń sọ wípé ní ipòkípò tí a bá wà ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo nítorí adarí ẹ̀ṣẹ̀ wa jì wá nítorí akọrọkọ wa nínú ìwé ìyè lọ́run nítorí wípé a ti pèsè adé ògo sílẹ̀ fún wa nítorí èrè ayérayé tó ń dúró dè wá nítorí àlàáfíà ọlọ́run tí ó wà lé ọkàn wa nítorí ìgbàlà tí ọlọ́run fún wa tí owó kò lè rà tí ó sì ju dúkìá tàbí ohun ìní ayé yìí lọ ẹ máa yọ̀ nínú olówa nígbà gbogbo ó ṣeé ṣe bóyá a rí ohun tó lè pani lẹ́kún ó ṣeé ṣe a rí ohun tí ó lè da ọkàn láàmú ó ṣeé ṣe a lè ní àìní tàbí wàhálà nínú ẹbí wa tí àwọn ará ìta tí wọn kò mọ ìgbàlà ọlọ́run ìdáríjì ọlọ́run tí a ní tí wọ́n lè máa rò wípé ẹni tí a ń sọkún fún ṣùgbọ́n tí ó ń rẹ́rìn ni wá ṣùgbọ́n ọlọ́run sọ fún wa wípé kí a ronú àwọn ìbùkún tí a ní lọ́dọ̀ ọlọ́run kí a máa yọ̀ nínú olúwa nígbà gbogbo bí a bá lọ síwájú olúwa láti gbàdúrà à ń béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n kì í ṣe ohun tí ó jẹ́ ẹ̀dùn ọkàn wa yìí gẹ́gẹ́ bí oúnjẹ gẹ́gẹ́ bí aṣọ gẹ́gẹ́ bí ilé gẹ́gẹ́ bí ìtọ́jú ọmọ tàbí àwọn nǹkan mìíràn kì í ṣe èyí ni ó yẹ kí a fi ṣáájú ohun tí ó yẹ kí a fi ṣáájú ni ìdúpẹ́ ayọ̀ wípé àjẹtì olówa kí ó bá lè yé wa dáradára kí ó bá lè dàbí ẹ kí ó má ṣe dàbí ẹni wípé abójú fò ó nítorí ohun tó ń ta wá lára lábẹ́ aṣọ ó ń sọ ó ní mo tún wí fún yín ó sọ fún alẹ́ kìíní ó tún wá sọ wípé mo tún wí ẹ máa yọ̀ ó wá tún sọ fún wa ẹsẹ̀ karùn-ún ó ní ẹ jẹ́ kí ìpamọ́ra yín kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn ìpamọ́ra tí a ń sọ níhìn yìí ni ìwọ̀ntúnwọ̀nsì wípé nínú àdúrà wa ó yẹ kí a lè fi ẹ̀mí ìpamọ́ra ìwọ̀ntúnwọ̀nsì kí a lè fi hàn kí ó má bàa dàbí ẹni pé àdúrà wa dúró lórí ojú kòkòrò wípé kò sí ohunkóhun tí ọlọ́run lè ṣe fún wa síbẹ̀síbẹ̀ ohun tí a tún máa wí ni pé mo ń fẹ́ èyí mo ń fẹ́ èyí fún mi ní tibí fún mi ní tọ̀hún ó ní kí a ní ìwọ̀ntúnwọ̀nsì pẹ̀lú àdúrà wa ó ní olúwa ń bẹ nítòsí ohun tó ń wí ni pé bíbọ̀ rẹ̀ ó súnmọ́ tòsí ó wá sọ wípé ẹ má ṣe àníyàn ohunkóhun àníyàn ni ó máa mú ìrẹ̀wẹ̀sì ọkàn wá àníyàn ni ó máa mú kí sùúrù kí ó tán wa àníyàn ni ó máa mú ìdáyàpọ̀ wá sínú ọkàn wa àníyàn ni ó máa jẹ́ kí ó dàbí ẹni wípé à ń fi wèrè pé ọlọ́run lẹ́jọ́ àníyàn ni ó máa ń jẹ́ kí ó dàbí ẹni wípé àìgbàgbọ́ pàápàá ó fi ọkàn wa ṣe ilé àti ṣe ibùgbé ṣùgbọ́n ó ń sọ fún wa wípé bí a ti ní ọlọ́run lókè ọ̀run bí a ti ní jésù kristi tó ń gbàdúrà fún wa bí a ti ní ẹ̀mí mímọ́ tó jẹ́ olùtùnú fún wa bí a ti ní ọ̀rọ̀ ọlọ́run àti ìlérí rẹ̀ tí kì í yẹ̀ tí ó wà fún wa àti bí a ti ní àwọn oore tí ọlọ́run ti ṣe fún wa nígbà tí a ti gba Jésù Kristi gbọ́ ó ń sọ fún wa wípé kí a má ṣe àníyàn ohunkóhun bí ó jẹ́ ilé Ọlọ́run ti pèsè ilé fún àwọn ẹlòmíràn ó lè ṣe fún wa bí ó jẹ́ ọmọ fún àwọn tó yàgàn ó ti ṣe fún àwọn ẹlòmíràn ó lè ṣe fún wa bí ó jẹ́ oúnjẹ la fẹ́ jẹ ní odindi ogójì ọdún ni Ọlọ́run fi bọ́ àwọn ọmọ Ísírẹ́lì láìná kọ́bọ̀ tàbí náírà láti àpò wọn tó jẹ́ wípé lójoojúmọ́ láràárọ̀ ni wọ́n lọ ń kó mánà bí ó jẹ́ ti àtiráṣọwọ̀ mélòó mélòó ni kí a sọ nípa èyí tí ọlọ́run ṣe fún wọn bí ó sì jẹ́ pé kí ó pa àwọn ọ̀tá wa lẹ́nu mọ́ gbogbo rẹ̀ pátápátá ni ọlọ́run lè ṣe bí ó jẹ́ pé kí ó tọ́jú wa ní ayé yìí kí ó tún lọ tọ́jú wa ní ayé tí ń bọ̀ ọwọ́ ọlọ́run ló wà ó ní nítorí bẹ́ẹ̀ níwọ̀n tí a ti mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún ọlọ́run láti ṣe àti wípé ó ti ń tọ́jú wa gẹ́gẹ́ bí a ti wà lónìí òun ló pa á mọ́dé ibi tí a wà ó ní ẹ má ṣe àníyàn ohunkóhun ṣùgbọ́n nínú ohun gbogbo nínú ohun gbogbo nínú ẹbí nínú ilé nínú àgọ́ ara wa ní ibi iṣẹ́ wa fún àwọn ọmọ fún àtijẹ fún àtimu fún gbogbo èròǹgbà tí ó wà ní ọkàn wa ó ní nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́ wípé bí a bá ń gbàdúrà bí a bá sì ń bẹ Ọlọ́run wípé kí ó ṣàánú fún wa kí ó fún wa ní ohun kan tàbí ohun mìíràn ó ní kí a rántí wípé kí a máa dúpẹ́ nígbà gbogbo nínú ìdúpẹ́ yìí ni a ó máa fi ìbéèrè wa hàn fún ọlọ́run nítorí bẹ́ẹ̀ bí a bá ní kí a sọ kí ó lè yé ni kí ni à ń pè ní wípé èèyàn ń kùn kíkùn ni wípé nígbà tí a bá ń sọ fún ọlọ́run wípé orí bí mo ti rí ojoojúmọ́ ni mo ti ń gbàdúrà kí ló dé wo nǹkan tó fún lágbájá wo nǹkan tó fún tàmẹ̀dò wo gbogbo àwọn tó ń jẹ́rìí ní ọjọ́bọ̀ ní ọjọ́ àlàmísì tí wọ́n ń sọ oore tó o ṣe fún wọn bẹ́ẹ̀ sì ni mo ti ronú pọ̀wàdà mo jẹ́ tìrẹ mo lójoojúmọ́ màá ka bíbélì màá gbàdúrà kí ni mo ṣe kíkùn nìyẹn ni nítorí pé gbogbo tí a ń sọ yìí kò sí ìdúpẹ́ kò sí ìmoore wo àwọn ọmọ Ísírẹ́lì tí a ń sọ nípa rẹ̀ bí kì í bá ṣe wípé Ọlọ́run gbà wọ́n lọ́wọ́ Fáráò àti lọ́wọ́ àwọn ọmọ ogun Egypt ẹ̀rú ni wọn ìbá jẹ́ láti ìran dé ìran àbá ti gbàgbé wọn ṣùgbọ́n nítorí àánú Ọlọ́run ó rán Mósè sí wọn wípé mo ti rí àwọn ènìyàn mi tí ó ń jìyà ó dàbí ẹni wípé wọ́n wà nínú iná ìléru nítorí ìbànújẹ́ àti ìṣòro tí ó dojúkọ wọn nítorí bẹ́ẹ̀ sọ fún Fáráò wípé kí ó jẹ́ kí àwọn ènìyàn mi kí ó lọ ọwọ́ agbára ni Ọlọ́run fi mú àwọn ènìyàn wọ̀nyí kúrò nínú oko ẹrú Íjíbítì kò sí ìdópẹ́ wọn ò fi ìgbà kankan sọ fún Ọlọ́run wípé ò ṣe nítòótọ́ ni ó dàbí ẹni pé wọ́n kọrin irú orin wo ni wọ́n kọ nígbà tí wọ́n dé etí bèbè òkun pupa bí wọ́n ti rí ọ̀tá gbogbo iṣẹ́ ìyanu tí ọlọ́run ti ṣe fún wọn tí ó ṣe lórí wọn ní íjíbítì wọ́n gbàgbé pátápátá wọ́n bẹ̀rẹ̀ sí ní kígbe a lè sọ wípé wọ́n ń gbàdúrà àdúrà tí ò lọ́pẹ́ àdúrà tí ò nírètí àdúrà tí ò dúró lórí ìlérí ọlọ́run àdúrà àwọn ni wípé ọba ti fi wá sílẹ̀ ní íjíbítì àbá ti kú dànù bí ẹranko àbá ti kú bí ẹni tí ò ní ìyá tí ò ní bàbá tí ò ní ẹni tó ń béèrè ẹ̀ ó bá ti fi wálẹ̀ àbá ti kú gẹ́gẹ́ bí ẹrú àdúrà wọn nìyẹn ni ọlọ́run sọ fún Mósè wípé àwọn wọ̀nyí ò màdúrà àgbà bí a bá jókòó ti ti wọn àbá jẹ́ kí àwọn ará Íjíbítì kí ó pa wọ́n run ṣùgbọ́n Mósè nítorí ìlérí mi àti májẹ̀mú mi fún Ábúráhámù na ọ̀pá rẹ̀ omi omi omi òkun ó ya sí méjì àwọn wọ̀nyí láì dúró wípé à ọlọ́run kò ṣẹ́ àwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹni tí kìí jáni tílẹ̀ wọn kọjá ni ọlọ́run sọ fún Mósè wípé na ọ̀pá rẹ omi tún padà ó bo gbogbo àwọn ọmọ Egypt mọ́lẹ̀ àwọn alágbára àwọn akíkanjú àwọn òmìrán àwọn jagunjagun pẹ̀lú ọfà wọn pẹ̀lú àwọn ẹṣin wọn pẹ̀lú agbára wọn pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ti rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti ṣe sí wọn wọ́n parẹ́ pátápátá ìgbà yìí ni àwọn ará wa ni wọ́n mọ̀ wípé ó yẹ kí a kọrin wọ́n kọrin orin tán kọ kò lọ títí nítorí pé ní orí tí ó tẹ̀lé ni a rí wípé oúnjẹ ò tètè dé àwọn àgbàlagbà tó jẹ́ wípé gbà tí wọ́n wà ní oko ẹrú Fáráò kò bá wọn mọ̀wé pé wọ́n jẹun tàbí wọn ò jẹun kó tó ran wọn sí oko láti lọ mọ àwọn bíríkì tó máa fi kọ́ ilé ṣùgbọ́n nísinsìnyí ebi díẹ̀ ṣé a mọ̀ àwa tí a jẹ́ onígbàgbọ́ nísinsìnyí tó jẹ́ pé kí a tó mọ ọlọ́run bí a bá lọ sí ilé adáhunṣe ní abúlé àníran ti jẹun àárọ̀ a máa káàkiri láti ìletò dé ìletò pẹ̀lú owó wa pẹ̀lú gbogbo wọ́n sọ wá di alákìísà pátápátá aṣọ tí ó dára jù ní àpótí wa ni adáhunṣe máa béèrè gbogbo ẹ̀ pátápátá la fi sílẹ̀ gbàtà ti déwájú ọlọ́run kò béèrè aṣọ kò béèrè ẹran kò béèrè oúnjẹ bí kì í ṣe ìwọ̀n ìbá kékeré ìdá mẹ́wàá láti lè forí hàn wípé o pèsè fún mi jẹ́ kí n fi hàn pé mo rántí rẹ ó parí. bí ebi bá pa wá láàárọ̀ kan ṣoṣo ó di pé ká máa bá ọlọ́run ká máa lu tábìlì pé ọlọ́run kí ló ń wò mi ò tí ì jẹun gbà tó wà lábẹ́ èṣù tó jẹun ọjọ́ mẹ́ta tó ń sunkún àsunrìn ẹkún lọ́sàn-án ẹkún lóru lọ́dọ̀ adáhunṣe pẹ̀lú adìyẹ lọ́wọ́ pẹ̀lú ẹran alákígbe gbangba náà ṣùgbọ́n ń sìn ìṣòro díẹ̀ àìríjẹ díẹ̀ àìráṣọwọ̀ díẹ̀ àìríṣẹ́ṣe díẹ̀ wàhálà díẹ̀ látọ̀dọ̀ ẹbí ó di pé kí a máa fi wèrè pé ọlọ́run lẹ́jọ́ bí a bá ṣe bẹ́ẹ̀ jẹ́wọ́ pé à ń kùn nítorí bí àrí àwọn ọmọ ìsírẹ́lì wọ̀nyí ní àsìkò tí wọ́n ń kùn yìí wọ́n gbàgbé wípé láàárọ̀ ọjọ́ náà wọ́n jẹ mánà wọ́n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní ọjọ́ tí a ń sọ yìí ọ̀wọ́n iná tí ó wà pẹ̀lú wọn ó ṣì síbẹ̀síbẹ̀ àti ọ̀wọ́n òjijì tí ó wà pẹ̀lú wọn ó sì wà síbẹ̀síbẹ̀ àti bí a ti pa wọ́n mọ́ tí kò sí wípé ẹnikẹ́ni lè ṣẹ́gun wọn. arábìnrin wa bí a bá wo orí ìkọkànlélógún tí a kà wàá rí wípé ní ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹta númérì orí ìkọkànlélógún ẹsẹ̀ kíní sí ẹsẹ̀ kẹta ẹni ara kénáánì ọba aradi tí ń gbé ìhà gúúsù gbọ́ pé Ísírẹ́lì gba ọ̀nà àmìyọ nígbà náà lè ó bá Ísírẹ́lì jà ó sì mú nínú wọn ní ìgbèkùn Ísírẹ́lì sì jẹ́ ẹ̀jẹ́ fún Olúwa wípé bí ìwọ bá fi àwọn ènìyàn yìí lé mi lọ́wọ́ nítòótọ́ ǹjẹ́ èmi ò ìlú wọn pátápátá Olúwa sì gbọ́ ohùn ó sì fi àwọn ará Kénáánì tọrẹ wọ́n sì rún wọn pátápátá àti ìlú wọn ó sì sọ orúkọ ibẹ̀ náà ní Hómà ní ìparí ẹsẹ̀ ìkẹta yìí ohun tí a rò wípé ó yẹ kí ọmọlúwàbí ṣe ẹni tí ó mọre ẹni tí kò ní bu ìka tí ó ń bọ tí kò ní bò ṣán ohun tí ó yẹ kí wọ́n ṣe ni wípé kí wọ́n kí ó tilẹ̀ tó béèrè ohun mìíràn rárá ó yẹ kí wọ́n kí ó bẹ̀rẹ̀ sí ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀pẹ́ dà pé ọlọ́run ṣoore fún wọn ó ṣẹ́gun ọ̀tá wọn kí ni wọ́n fi san fún ọlọ́run ohun tí a rí ní ẹsẹ̀ ìkẹrin ni wípé wọ́n sì rìn láti òkè hórì lọ lí ọ̀nà òkun pupa láti yí ilẹ̀ Édómù ká sùúrù sì tán àwọn ènìyàn náà púpọ̀ púpọ̀ nítorí ọ̀nà náà wọ́n sì àwọn ènìyàn náà sì bá Ọlọ́run àti Mósè sọ kò sí ọpẹ́ gbogbo ohun tí Ọlọ́run ṣe fún wọn kò sí wípé kí a tilẹ̀ sọ wípé lónìí a kò ní béèrè ohunkóhun lọ́wọ́ Ọlọ́run wo mánà tó fi ń bọ́ wa wo aṣọ tá a ti ń lò láti ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí ọlọ́run pamọ́ wo bàtà tí a ń lò nínú aginjù tí kò gbó wa lẹ́sẹ̀ wo àwọn bí ọlọ́run ṣe sọ̀gbà yí wa ká tí àwọn ọ̀tá kò lè kọlù wá wò ó láì lágbára láì ní ọfà láì ní ìbọn wò ó bí a ṣe ṣẹ́gun àwọn ọ̀tá wa wò ó bí ọlọ́run ṣe ṣe fún wa kí wọ́n tilẹ̀ sọ wípé lónìí kò sí ẹ̀bẹ̀ kò sí pé à ń bèrè ṣe fún wa ṣe tọ̀hún fún wa kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ohun tí a rí ni wípé ìdáyàpọ̀ ìtọ́ni ní sòrò àti ìrẹ̀wẹ̀sì ọkàn dé bá wọn wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ fún ọlọ́run wípé kí ló tiẹ̀ ṣe náà tójú òréré mana mana tó sú wa tá a mọ̀ bóyá ó dùn àbí ó dùn kí ló ṣe kí ló ṣe táwọn òrìṣà ò ṣe fáwọn tó ń sin òrìṣà ni ọlọ́run sọ pé àwọn wọ̀nyí kò yẹ láti wà láàyè ló ran ejò amúbìnrin náà sí wọn pé kán máa pa wọ́n gbàtà wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pa wọ́n tó ń wò ó wọn àmàdúrà gbà wọn lè ké pé olówa Mósè ni wọ́n tún lọ sáré bá wí pé Mósè ó dé o gbà wá wọ àánú ọlọ́run lórí wọn ọlọ́run sọ fún Mósè wọ pé ọ̀gẹ̀dẹ̀ dúdú kò ṣeé bòṣán ọmọ burúkú ò ṣeé lò pa rọ idẹ fún wọn bí wọ́n bá wò ó wọ́n á yè ọlọ́run tún lànà ìgbàlà sílẹ̀ fún wọn bí ọlọ́run bá ń sàmì ẹ̀ṣẹ̀ tani ìbádúró gbogbo orí tọ́lọ́run ti ṣe fún wa bí kì í bá ṣe àánú ọlọ́run lórí wa ọ̀pọ̀lọpọ̀ bí a ti ń gbàdúrà tàbí bí a ti ń sọ ẹ̀dùn ọkàn wa fún àwọn ẹlòmíràn ó máa ń já sí kíkùn nítorí pé gbogbo ohun tá à ń sọ kò mú ìdúpẹ́ lọ́wọ́ nítorí bẹ́ẹ̀ arábìnrin wa bí a bá ní ohunkóhun tí ó jẹ́ ẹ̀dùn ọkàn fún wa ohun tí ó yẹ kí a ṣe ni wípé kí a lọ bá ọlọ́run ṣùgbọ́n kí a tó sọ fún ọlọ́run kí a tó bá ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn ìṣòro tí a ní nípa àwọn wàhálà tí a ní ó ṣeé ṣe lórí àwọn ọmọ ó ṣeé ṣe ní ìgbésí ayé tiwa ó ṣeé ṣe kó jẹ́ wípé bóyá kò sí ọkọ tó lè tọ́jú wa tí a sì wà lọ́wọ́ ọlọ́run òun baba bàbá fún wa òun ni ọkọ fún wa òun ni olùpèsè fún wa òun ni aláàánú fún wa ṣùgbọ́n kí a tó béèrè wípé ṣe báyìí ṣe báyìí kí a kọ́kọ́ máa dúpẹ́ wípé a wà láàyè àmọ́ Kristi àka Bíbélì ò yé wa a ní ìrètí ọ̀run ó fún wa ní ìdáríjì ó fún wa ní ìgbàlà ohun tó ṣeyebíye ju ohun tá a lè rí nínú ayé lọ nítorí bẹ́ẹ̀ bí a kò bá dúpẹ́ bẹ́ẹ̀ gbogbo àdúrà wa á já sí wípé à ń kùn níwájú ọlọ́run arábìnrin ṣé ó yé yín. ó yé mi sà ẹ ṣé pa. ẹ ṣé ẹ ṣé púpọ̀ ẹ ṣé o ẹ jẹ́ kí a dìde dúró láti gbàdúrà. ṣé o ní ọkàn ọpẹ́ sí ọlọ́run ohun tó ti ṣe fún ọ àbí kí a máa kùn lójoojúmọ́ ní ìwà ìgbésí ayé rẹ